السلام عليكم ورحمة الله وبركاته ليلة فيها تسمع لحظة الترى الإشارة عن مولانا ولا تجد كل ما ضاع عن محمد صلى الله عليه وآله وسلم ní ìtẹ̀síwájú ibi tí a bá tẹ̀síwọ̀ ní lánàá sóra tó ná á àyà ẹ̀rìndì páàkì ìgbà a ti dúró níbi tí ọlọ́wọ́ bá ọba nígbà wa tó ti ń ṣàlàyé fún wà láti gbogbo tí àwọn ìrìnàjò lọ́dọ̀ lẹ́yìn ọlọ́run wọn kò lè fi ọlọ́run. Gbogbo tí àwọn ìrìnàjò ti tí wọ́n wá lójú lẹ́yìn ọlọ́run wọn wọn bẹ̀rẹ̀ á. Ẹ̀dá ni àwọn nǹkan wọ̀nyí wọn kò lè lọ́wọ́ bẹ́ẹ̀ Ẹni tó ní bùkátà làwọn náà. ọkùnrin ìwọ náà bá tó ní tẹ́lẹ̀. ọlọ́wọ́ fún wa ní àdúgbò kí àlàyé náà kò lè yé wa. àwọn olùdókòwò ilé iṣẹ́ ọ̀rọ̀ بسم الله الرحمن الرحيم ضرب الله مثلا عبدا مملوكا لا يقدر على لا يدعو لا شيء وما رزقناه منا رزقا حسنا ومن رزقناه منا رزقا حسنا وهو المؤمن يوسف وجمع هل يستوون الحمد لله بل أكثرهم لا يعلمون Thank you. pẹ̀lú orúkọ ọlọ́run ọba tó fẹ̀rẹ̀ gbọ́ ọlọ́run ọba tó fẹ̀rẹ̀ tó bá ti ṣe nǹkan yóò fẹ̀rẹ̀ tó bá ti lọ́wọ́ ìwà ìsìn wọn mà abẹ́ ọlọ́run nínú tó tó gbogbo rẹ̀ àti nínú agbára rẹ̀ àti ní àtẹ̀yìn ó ṣe wọ́n lẹ́nu tó pẹ̀lú jọ náà bí wọ́n bá yọ ọmọ ọmọ ọmọ àbúrò ìgbàlódé ọ̀gá ọ̀rọ̀ ọ̀rọ̀ ìgbẹ́sẹ̀ lẹ́nu àti àtijọ́ kẹ́lẹ́ máa ń pé kò sí tó dàbí sọ́nà nínú gbogbo dáwọn ènìyàn pè lọ́rọ̀ lẹ́nu ọ̀rọ̀ ọlọ́wọ́ bá fi àpẹẹrẹ lélẹ̀ abúlẹ̀dá ọ̀rùn máa ń rí orí pẹ́ ẹgbẹ́ ìrìnlẹ̀ lápẹ́lápù tó ń bẹ lábẹ́ ìkápá ní ẹnìkan ẹ̀rú tí ò dára ẹ̀rí kò lè ṣe nǹkan bó ṣe wù kò lè ṣe bó ṣe fẹ́ àti tó gbà ẹ̀rọ dáa. Ọlọ́run ọba ti ọ̀la rẹ̀ da ìgbàgbọ́dọ̀ ń fẹ́ mú àkójúwe ẹ̀rú wá. Ó fi nǹkan méjì ó fi júwe ẹ̀rú. Ó ní Abudá ń mọ ìlú kájú ẹrú tí ń bẹ lábẹ́ ìkápá ni ẹrù yìí ó tún ròyìn rẹ̀ pẹ̀lú pé láàrin akéde ẹ̀rọ ayà onígbà nǹkan kan ti fúnra ẹ̀ àti gbogbo àwọn ènìyàn ọlọ́wọ́n bá múlú ẹni tó jẹ́ ẹrú báyìí tẹ ẹgbẹ́ ti wé wọ́n máa wọ ẹ̀yọkọ náà tẹ ẹgbẹ́ ti wé ẹni tó ṣe pé òun lọ gbá tọ́lá wọn bá tó kù wọn nínú àrùbù tọ́lá ń pèsè àrùbù sí fún ríkọ́ ní àtàlẹ̀ àrùbù e sí tó ń má lọ́lọ́ wọn bá tó fún wọn. Ẹni tọ́lá wọn bá pèsè sí ó wá máa ń dá nínú dúkìá rẹ̀ ní kọ̀kọ̀. àti ní gbangba gbẹ́gbẹ́ra ọba tó fi òyìn méjì tó fi òyìn méjì ó fi ọlọ́rọ̀ ọlọ́rọ̀ ọba fi lórí tó hasan arìsìsì tó ń bá kí wá ṣe kó ní arìsìsì lásán àti ó ti ní láì lè ní lọ́wọ́ ọlọ́rọ̀ bá ní yóò fi máa ná rẹ̀ láì gbàgbọ́dá lọ́wọ́ ẹni sẹ́ni àti ẹrú ojúlógún ní owó ọ̀gá rẹ̀ òun iná. Agbẹ́ọ́kà ni ẹrú òun ká ní lè níbẹ̀. Kò lè pàṣẹ pé ẹkún ní nǹkan níbẹ̀. Àwọn nǹkan wọ̀nyí tó tó lé wa ìyàtọ̀ ń

pé ọba ń sọ láàyè yìí jọra ẹrù ọ̀rọ̀ mẹ́tàdá Thank you. من يتمون الأرض لله والأكثر لا يعلمون ولو ظن أن يستوون ìjà tójú oore méjèèjì yìí tí wọ́n jọra wọn bí ẹsẹ̀ ẹ̀sìn ẹrú tí ò dá nǹkan kan ní tí ò lè pàṣẹ kankan lórí dúkìá ọ̀gá ẹ̀. agbowó ka ní oní òṣìṣẹ́ owó òkùnrin náà owó rẹ̀ oní òṣìṣẹ́ wàhálà owó òkùnrin àti owó ẹni tó lu ẹni tó lẹ́rù. ìyàtọ̀ ń bẹ láàárín àwọn méjèèjì bá wá ní kankan náà méjèèjì bá ní wọ́n jọra bí. Ọ̀rọ̀ ọba ní èyí ọpẹ́ ní tó bẹ̀rẹ̀ ọ̀rọ̀ Ọlọ́run ọba ní bọ́ọ̀rọ̀ ìṣètò ìjúmọ̀ tó ìyàtọ̀ ń bẹ láàrin ẹ̀rú àtọ́lówó ẹ̀ gbogbo orílẹ̀ ọgbà kí ló dé tẹ̀wá ní kò sí yàtọ̀ láàrin ẹ̀rọ àtàwọn ẹ̀dá tó Bẹ̀rẹ̀ àti sàárọ̀ ẹ̀rọ ọmọ ọba ló ṣe ọ̀pọ̀lọpọ̀ àìmọ̀ kan àìmọ̀ oúnjẹ pẹ̀lú ọgọ́rọ́ ní ọ̀rọ̀ ìlú ọgọ́rọ́ ní ẹ̀rọ láwùjọ rẹ̀ láti lè mọ torí pé àlẹ́ ẹ̀yìn ìmọ̀ yóò dìbò áwùjọ pẹ̀lú yóò béèrè fún àtẹ̀yìn bẹ́ẹ̀ni làpapọ̀ wọn bá pín ìmọ̀ jẹ yóò jẹ kéèyàn mọ̀ yàtọ̀ láàrin irọ́ àti òdodo yóò jẹ kéèyàn mọ̀ yàtọ̀ láàrin ìtòjọra wọn àti ìtòjọra wọn kéèyàn máa sọ wípé omi àti iná ìkàkà náà ni kò jọra wọn bẹ́ẹ̀ ni a kò gbọdọ̀ yá dẹ́gbà káàkiri ẹ̀ka a kò gbúdọ̀ sí ọlọ́run ọba ká sì rí àwọn ọmọ ẹgbẹ́ ẹ̀ ìjọba jẹ́ tọ́lọ́ a kò gbúdọ̀ lé sí ẹgbẹ́ ẹ̀ lórí pé kì í ṣe kankan náà ní àìkọ́ọ́lù wọ̀nyí màkúrò ọlọ́run ọba ní ó yàtọ̀ sí ráwọn ló fi mú àbúlé wá ẹ̀rú èyí fẹ́ gbà nǹkan olóògbé ẹ̀rú ló lọ́ọ́ dá ẹnìkan dá kúrò àwọn ẹrú ẹ̀ wọ́n máa ń bá a ṣiṣẹ́ ọwọ́ àlọ́ ọjà ẹrú pé ẹ̀dá kù àwọn èso ẹ̀jẹ̀ tí wọ́n á já agbọ̀n mọ́ngòrò kan ẹ̀rọ ọ̀gbọ̀n ẹ̀rọ ọ̀gbà ẹ̀rọ ọ̀gbọ̀n. kò ní sọ pé ẹ máa já torí kò ń kọ́ lórí tó súnmọ́ ọ̀rọ̀ fún wa yìí kí ló wá dé nígbà tí àwọn ẹrù ọlọ́run wá ń bẹ̀yìn fún ìrànlọ́wọ́ fún ìjẹsìn ẹ̀yìn ètò dáwọn padà sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú ètò ọlọ́run gẹ́gẹ́ bẹ́ẹ̀ sì sọ ẹ bá jẹ́ ẹ̀yìn àgbà títẹ́ lóko bẹ́ẹ̀ sọ pé nìkan ni mo lè fún olóko ìrìn ọba ọlọ́run ọba olómi gbogbo ẹ̀sán pátá olùkọ́ mi jẹ́ fún tọ́sí náà ya lẹ́tọ́ àti wọn pè nínú àdúrà afẹ́gbẹ́gbẹ́ sí ẹ̀dá kan ṣàkẹgbẹ́ rẹ̀ orúkọ nìkan lọ́wọ́ alágbára ayé rẹ̀ ṣàwọn Àwọn ọba ń tọ́ àwọn àjọra wọn ní bí ọpẹ́ ní gbogbo ẹ̀rọ ọlọ́run ọgọ̀ọ̀rọ̀ ilẹ̀ nǹkan òye wọn ọ̀rọ̀ tó kílẹ̀ síbẹ̀síbẹ̀ wọn tún ṣe ìgbà tó di ẹ̀ gbàlẹ́ àpùtàrọ̀ ọ̀rọ̀ ìyá Àfáwa ẹni ìfẹ̀kúlè, àlè ìrọ̀ mẹ́tòlá, wọn ni wà á

wọ́n pẹ̀lú abdulmanu ẹrú tí ó dá nǹkan ní alẹ́bìnlá ẹ̀kùnjù aláṣẹ kò lè ní nǹkan ní sílò káàkì àkójúwò rẹ̀ tó lórí torí tó lórí gbogbo tó ló ṣe kò ní lára kankan lọ́dọ̀ ẹlẹ́ alùpùpù yàmùnẹ́kù ọ̀pọ̀ ìgbà bẹ́ẹ̀ ni ọ̀pọ̀ gbogbo tí ìṣèjọ nílé ọ̀ṣẹ́ nínú ọ̀ṣẹ́ ọ̀rọ̀ níbi ṣíṣọ púpọ̀ níbi ìnáwó níbi ìsànà ọmọ òrùka òrùka rárá àpéjúwò rẹ̀ ẹ̀rẹ́ ìrẹ́ tó ń ṣe wàhálà ìwọ́n òní ṣe kankan nínú ṣíṣe wàhálà ìwọ́ afárá ìṣòrí wọ́n ní ẹrú yẹn ìṣẹ̀lẹ̀ ọba ń tọ́ka sí àwọn ìṣèlú والمرزوق رزق الحسن فهو ينفق من أصول الجهر أن تزرق على وضعك نكره ثم هو المؤمن ولو من المؤمنين بمؤمن لا تزرق عليه أصول الجهر bọ́dá tó nìkan díẹ̀ ó sì lọ sọ òun dá ní nǹkan ìṣòro nǹkan wájú wájú nínú àwọn ẹni wọn tẹ̀lé ara wọn ụmụ wọ́n wọ̀kọ́lẹ̀ mùjáàrí nínú àwọn olùmọ̀ tẹ̀sí mùjáàrí wa mọ́sàlì mọ̀jòrò wọ́n ní tí kò ní láti fún wọ́n wọn ẹni tó ní nǹkan ó náà ní àbáhá ọlọ́wọ́wọ́ olóòlò fàálù ẹ̀sìnáwó ìhádà wàhá tẹ́bá gbé mẹ́tẹ̀ẹ̀tì sẹ́ńdì ara wọn tó wọ́n jọra wọn ọ̀rọ̀ àtòròṣà wọn jọra wọn. Àfiwé àkọ́kọ́ àní àfiwé ẹlẹ́ẹ̀kejì yìí àfiwé ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run bá tún wà Thank you.

ọlọ́run ṣẹ́kù wà àpójú omi bẹ́ẹ̀ sì mà bọ́lọ́ ń yàtọ̀ lẹ́dà ẹ̀yìn lọ́wọ́ ènìyàn méjì ọ̀rọ̀ tó láyé ènìyàn méjì tó ń bẹ ọ̀kan nínú wọn kò gbọ́rọ̀ kò sì lè sọ̀rọ̀ ẹ̀hẹ́n ọ̀kan nínú wọn kò sì lè sọ̀rọ̀ sí nǹkan tó lè dáṣe kò lè sọ̀rọ̀ kò sì ní gbọ́ọ̀rọ̀ kò sí nǹkan tó lè dáṣe fún ara ẹ̀ àti sọ́rọ̀ bá ṣe wúwá tó pé kò lè dá nǹkan káṣe nìkan wà wúwá kàrìyó kàrìyó láàbí ìdókòwò jẹ́ lọ́dọ̀ ẹni tó gbọ́dọ̀ ẹ̀ kàwùlọ́n ó kàjọ ìrìnlẹ̀ kò ní tó lè jáde. Ìkọ̀ọ̀kan lójú fún ọ̀tọ̀ọ̀tọ̀. Àwọn ẹgbẹ́ ń pèlú mùsùlùmílẹ̀. Àwọn nǹkan tí ó wà lọ́nà mẹ́ta tí ó wà lórí ìwọ̀n ìrìnlẹ̀ aláwọ̀ wọ́n wà kàlùlù kàlùlù nílẹ̀ onílẹ̀ lójoojúmọ́ làwọn ìtì ẹ máa ṣe wàhálà lórí rẹ̀ kò ní sábà ní kankan tó jáde lára rẹ̀ wọ́n wá kàlùlù ọ̀nà àlà mọ́ọ̀lá. ọ̀sẹ̀ tó wọ́n wọ̀ sàrẹ̀ nínú oúnjẹ oúnjẹ púpọ̀. Èyí ṣe kàlùmí látara àkàlà. Kàlùmí kúlùkà yàrá bí olùdókòwò tó ń gbé tó kàlà àgbàdì òṣàkà àgbàdà olùjáde lára ẹ̀. Ẹ máa ṣe wàhálà lórí rẹ̀ ní òṣù ìjàkadì lórí òṣù ìjàkadì láàrin àwọn èèyàn lónìí ọ̀kan ń bẹ odi ọ̀yáyá ni kò lè sọ kò tún gbọ́ tó bá ti ẹ̀rọ mọ́ lórí òní wọn lè bá ní ilé ìgbọ́ tí ó sì lè sọ ó yẹ kó lè sọ́kò. káròkó kò ní ṣe pẹ̀lú kábọ̀ káròkó kò ní ṣe pẹ̀lú kábọ̀ lẹ́yìn ilé ìṣẹ́lẹ̀ sọ̀rọ̀ tí ò tún gbọ́ yìí ó tún lè ṣe dáadáa. Ìjọba àìkò lè ṣe ìdààmú gbogbo pẹ̀lú tó ní ọ̀gá ẹ̀. Gbogbo àrẹ bá ti ẹ̀wà ń rẹ̀ tó ń jọ́ pẹ̀lú ìbá lábá ní ọya ìwọ náà ti ẹ̀wà lọ sí nǹkan báyìí òun ní ẹgbẹ́ ti tọ́ Yára àti ìgbésẹ̀ bọ́ọ̀rẹ̀ ń fẹ́, èyí mọ̀lẹ́gbẹ́, bí wọ́n ní ó jíjẹ́ fún ní, kò lè jíjẹ́ pẹ̀lú. Bẹ́ẹ̀ ló ṣe nǹkan kò máa ṣe ọlọ́wọ́ bá ní àpéjúwe kan nìyẹn tí wọ́n mú bẹ́ẹ̀ lọ́jọ́ ti wé. lọ́jọ́ ti wé ẹni tó gbọ́ tó rí tó lè sọ tó lè ṣe kò wá ma lẹ́yìn ìyẹn nìkan tó bá fún ẹni tí èdè dáadáa ló ti lọ ló ti dáadáa má ṣe báyìí ṣe báyìí má ṣe báyìí lórí ẹni yẹn pẹ̀lú àǹfààní tó ń bẹ lára ti ẹ̀rọ ẹlẹ́sìn Ọ̀rọ̀ nítorí ẹni náà rẹ̀ ẹgbẹ́ ìwé ẹni tọ́rọ ilé tó gbọ́ lórí mọ́, kìí ṣe bá bà ní sára sí ẹni kan náà ló ti máa pàwọn ìwọ̀n láti ẹgbẹ́ ara ẹ̀ tó máa pọ̀wọ̀ àgbàjẹ́ fáwọn èèyàn. Gbogbo ètò ìgbésí ayé rẹ̀ sì lójú. Gbogbo ètò ìgbésí ayé rẹ̀ lójú. oníwà onílẹ́sìn oníjìjì oníṣe fọwọ́ra síra ọdún nínú rẹ̀ ọ̀rọ̀ ọba ní ẹjọ́ ọdún èdè jẹ́ ara wọn tí wọ́n jọra wọn ọba láwọn méjèèjì lẹ́gbẹ̀ẹ́ owó ló ń lò ní àwọn méjèèjì òun lọ́wọ́ ohun kò ní bí wo ìlú àpẹẹrẹ ohun sàpàdùkámù kò ní ohun sà ẹ̀gbọ́ bó bá ṣe pé kò sí ẹ̀gbọ́ pé ló sọ ẹ̀ ní ìgbọ́ nínú náà bá ṣe mọ̀ ṣe ẹ̀yẹ láti ṣàbó táwọn àròkọ yìí. Ojú kan tó wà náà ni ó wà pẹ̀lú ìgbésẹ̀ lára bíríkì tó tún jẹ́ gbogbo bá tún gbé ẹ̀yìn lẹ́sìn rẹ̀ ń gbé wọlé tó bá tún dáhùn ọjọ́ kejì ẹ̀yìn lẹ́sìn rẹ̀ wọ́n dá. أما مجاهد وهذا أيضا المراد به الوجه والحق تعالى ومن أفوجنا إن تنصر سوى أمنياته لا يعلم أبو الجدو أتبو الجدو táwọn ènìyàn jọ sí ikú ó di òta kò gbọ́rọ̀ ọjà ńlá ní òyìnbọ̀rọ̀ ẹ̀rọ ìrìn jẹ́ ó tún lè lọ babaláwo tí ń bọ̀ tọ̀dé kò yẹ kó máa gba ẹ̀ láàbù ó yẹ kó a lóko kò lè kó òdodo kan dáadé sí i tó yẹ ẹ̀ á fẹ́ ìdúró ọba tó dá sọ́wọ́ tó ní gbogbo ìjọ tó yẹ kó ìjọ má ti lọ́wọ́ sí ẹ̀ láàrin káàdì tó bá yàtọ̀ ẹ̀rẹ̀ lọ́gbọ̀n ẹgbẹ́ ọ̀rọ̀ tí ó bá tún wá lè ní ẹkù pálẹ̀ ó ti fi àtiwé kọ́rọ̀ bá lè yé wá. ọ̀rọ̀ bá ní tí wọ́n wá jọra wọn bí àṣẹ ẹni tó mọ sí ṣe tó lè sọ̀rọ̀ tó gbọ́ tó lè pàṣẹ dáadáa tó tó wá ń bẹ ẹgbẹ́ èyí tó tọ́ ẹ̀rù tí wọ́n yẹra wọn àti ló méjèèjì ọ̀nà méjì làwọn ìgbìmọ̀ ìṣẹ̀lẹ̀ ni wọ́n ti fi lórí tọ́lá ń bá kó olórí wọn àti ààrùn nínú ìmọ̀ ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ti wá sílẹ̀ torí pé èyí tọ́lá ń bá pa ìgbò tí wọ́n ń bá ní wọn ní jáde bọ́lá ń bá ṣe gbà wá láàyè tó láti mọ lágbọ̀dọ̀ ìgbẹ̀rẹ̀ pa. Ọlọ́pàá ti jẹ́ pé wọ́n ní ara àkójọ ìlà ìlúlà Wọ́n máa fún àìlà láàrin mẹ́rin wọn. Bọ́lọ́ bá pè é nínú àṣọ láàrin Ọlọ́run lè jẹ́ ìjẹta tí máa ń bọlé àfàwọn ọ̀jẹ̀bẹ́ nínú èèyàn. Tó tó èrè tọ́lọ ń bá pa akóyìnbọ̀ tó pọ̀ nínú ibi ẹ̀dá lè ti dé mi. Níbi ẹ̀dá lè ti dé mi láwọn olùmọ̀ ẹ̀fẹ̀ ríè wọ́n lọ síbi ìtumọ̀ méjì. Alákọ̀ọ́kọ́, wọ́n nípa ìrìnrìn àti ìrìnrìn tòbí lẹ́yìn tó tó tó tó tó tó ní olùsọ́lá. Àpéjú rẹ̀ ó dàjẹ́ bí ọdún ọ̀la ńlá òbí tó tó tó bẹ̀rẹ̀ ní jẹ́ òbí ìgbàgbẹ́ jẹ́ òbí àǹfààní ìjọba òbí tó tó. Bákan náà, mo rẹ̀ ní náà lẹ́yìn tó tó tó ní bọ́bá tó tó tó tó gbà púpọ̀ lọ́rẹ̀ ìtumọ̀ tó jù wọ́n ní àfiwé rẹ òun náà ni ọlọ́run fún rẹ̀ òun ló ní òun ló lè ṣe òun ló ní kápá ṣùgbọ́n gbogbo àwọn ọjà tẹ́ńtẹ́ǹtì rẹ̀ òdì ni wọ́n wọ̀ ní ìrọ̀lẹ́ wọn ò ní láǹkà láti ẹ̀yìn lẹ́sìn sí ìkọ̀ọ̀kan ọ̀nà méjèèjì yìí lórí ìtumọ̀ ọ̀gbẹ́ àfiwé àti àkàwé ìfẹ́ra bá ti nínú àyà 45 àti 46 yìí ọlọ́run bá fẹ́ láàmà ìlú yàtọ̀ sí ọ̀rọ̀. Thank you. Àti ọ̀rọ̀ wọn bá tó fi àdúgbò lọ́nà tẹ́nìkan òun lọ pé òun òjò ìjà ó wá di àwùjọ ẹni wọn. Gbogbo ẹgbẹ́ ni tó bá ti fi wọn sílẹ̀ tó ń ṣe nǹkan ní òyìnbá nígbà tó ń wájú ọ̀rọ̀ ọlọ́gbọ́dá gbọ́dá àgbàdá yìí òògùn ní àwùjá ìjọba pẹ̀lú gbogbo ọ̀nà ìgbẹ́lẹ̀ ti ṣàlàyé ìyàtọ̀ ń bẹ láàrin ọlọ́ àtúnṣà olùkàwé ìjọlọ ọlọ́run ìkálájú rẹ̀ máa sùn ọlọ́run ṣàlàyé ẹ̀ lọ́nà tó yanjú lọ́nà tó fojú wà bí ẹ̀ bá wá dé wá jọ ọ̀rọ̀ tó bá gbé ìta bàjẹ́ ẹ̀yẹ oníkẹ̀kẹ́. bàtà ọ̀hún ọlọ́run tí wọ́n ń sọ agbára rẹ̀ èyí tí kò sí báwọn òòta wọn ni táà lè fi ìsọ́dọ̀ òòta tó lè gbọ́dọ̀ wọn bá nìkan ló ní àwọn agbára náà. ọlọ́run bá ní ìmọ̀ ọ̀gọ́ sẹ́yìn gbogbo tó pamọ́ nínú ọjọ́ náà pátá òun nìkan wọ̀n àrùn gbogbo tó pamọ́ sínú ọjọ́ náà ọlọ́wọ́ bá nìkan ló mọ̀ án. Ọlọ́wọ́ bá ní lọ́lá ló bá ti parẹ́, kò náà lọ ní wàhálà kankan láàrin ládùúgbù báyà, oní ẹ̀dùn jẹ́ bá parẹ́, àbí pépè ẹ̀dùn yá jùkájú báyà lọ lábẹ́ olùdáfẹ́ tó yẹ kàdúgbò kó là ọlọ́ni àwọn ìwà akọ̀ọ̀bù. Àbíkọ́ mọ́tì ẹ̀ tó bẹ́ẹ̀ láti lè mọ̀ pé èsì lọ́nà wọn bá bẹ́ẹ̀ ṣe kọ̀ọ̀kan tó ṣe di alágara. Kò ní kí ló ṣe wàhálà kẹ́kẹ́ lórí ìgbàlódé bá bẹ́ẹ̀ ṣe ìwọ̀n àwọn ìjọba àti ìjọba ìjọba ìjọba ọlọ́wọ́ bá ń wá bá wọn ọ̀rọ̀ amúrò ìṣẹ́ àtúntò nígbà ẹ̀rọ ẹ̀rọ ìgbà tó ń lọ àwọn tó lọ akọ́rọ̀ ìrẹ̀lẹ̀ ọlọ́wọ́ bá ní ṣe ẹrí ọ̀rọ̀ nípa ọjọ́ bá yóò bá parẹ́ ọlọ́wọ́ òfin ìmọ̀ ọjọ́ náà

ìyàtà ẹ̀kọ́ lọ ẹ̀kọ́ nínú ọmọ lò bẹ́ẹ̀ ni wọ́n ti orí pẹ̀lú ọmọ lẹ́yìn tó ń bá wa lò ẹni tó tàbí òun ló lè ṣe kí ló ta ayé tó lè ṣe é ṣe òun tàbí ẹ̀sìn ọmọ. ọlọ́run bá wọ fẹ́rẹ̀ ó bà tó ń lọ ṣe èyí ọmọ mi kò lọ sí ìyàwó èyí ọmọ mi kò lọ sí ìyàwó lóṣù lọ́wọ́ àbá ìgbà tí wọ́n ti ọ̀rọ̀ nípa àdúrà lọ́sàlọ́sì àtúwọ́sì ìyára ìrẹsì. Nílò àwọn orúkọ ọmọ láti dìbò ẹ̀rọ. Nínú ilé ìwọ̀n ní ìgbà tó fẹ́ lọ́dọ̀ ọ̀rọ̀ ọmọ orúkọ ìjọba àwọn orúkọ ẹ̀rọ láti Àmọ́ ọ̀gọ̀ ọ̀rọ̀ orúkọ ọmọ àti ìgbà àdúrà ìgbà. Kí làwọn ìgbà nínú àwọn ìgbà nínú àwọn ìgbà nínú àwọn Àkọ́kọ́, agbúrẹ̀mọ̀ ìmọ̀ àwọn orúkọ ọlọ́run náà ẹ̀ẹ́dẹ́jì. Agbúrẹ̀mọ̀ àwúgbé orúkọ ọlọ́run ẹ̀ẹ́dá àwúgbé yìí tí a sì mọ orúkọ ọlọ́run náà mọ̀jú náà. Iná àpẹẹrẹ orúkọ ọlọ́run ìṣòro rẹ̀ lóde tó. Ẹ̀ẹ́dẹ́gbẹ̀ta, agbúrẹ̀mọ̀ gẹ́gẹ́ bí ìmọ̀ ẹ̀dẹ́kọ́ wa. Ini keadaan itu. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Tentu pada keadaan. Ya Rahman, Ya Rahman. Kau dah betul betul mengikuti. Aku ayat dua jam, ayat dua jam. Tapi kan kau yang dah berkuasa ini, ini kan kau yang semua ini, Rahman, Ya Rahman. ẹ̀sìn ti ẹ̀fẹ́ kò tó máa pè é nínú ọ̀rọ̀ ẹ̀sìn tó wà ní ìlú agbára tó ti lè gba agbára ìwé ìwé ẹ̀rọ ní ọlọ́pàá bá ti ní ọmọ ara tó ló ń wọ̀ sí Ẹgbẹ́ ọlọ́gbà bẹ́ẹ̀ kò ti gbọ́ Ayé ní ọjọ́ ti òkúra sọ ọ̀tọ̀ lọ. Àwọn ọmọ sọ pé ó ti bẹ orí wọn pẹ̀lú lọ́dọ̀ ọ̀tọ̀ lọ. Ìdí mi ló ń lé lórí ìgbàgbọ́ nínú ọlọ́wọ́ nínú ọlọ́wọ́ náà ń pè ọ̀rọ̀ nta ń fi àbúrò. Ìdí ọlọ́ lẹ́nu kọ́ wa sọ pé ẹ̀dùn rẹ lọ́wọ́ ìrọ̀lọ́wọ́ yìí owó àtẹ́jú àwọn àti wọ́n mú wọn ní ìlú àwọn ọ̀rọ̀ bẹ́ẹ̀ ni wọ́n kó àwọn ìlú lọ́wọ́ àwọn ọ̀rọ̀ ìlú ìjọ ọ̀rọ̀ àtọ́kùn àwọn àbúrò tó lórí ọmọ owó bàtà ń bá wọn bùkátà bá mú ìṣe ìjọ àwọn àbúrò tó bá yẹ lẹ́yìn àwọn ẹgbẹ́ àbúrò tó lọ́wọ́ ó kò sọ̀rọ̀ ní bùkátà rẹ̀ tó bá jẹrẹ̀ àkọsílẹ̀ ló ń bára sí wọ́n bẹ̀rẹ̀ pẹ̀lú ìgbéyàwó. Àwọn mẹ́rin ló ń máa ń jẹ̀ lọ́wọ́ lọ. Àwọn owó tí wọ́n máa bẹ̀rẹ̀ ọmọ ẹ̀gbọ́n àmẹ́sí owó ìwọ̀nba ìgbòho ẹ̀ṣẹ̀ àwọn ìgbéyàwó ilẹ̀ ẹ̀gbọ́n. Gbogbo àwọn nǹkan ọ̀rọ̀ yìí ẹ̀sìn máa jẹ́ kó tó wa tá a bá ti mọ ọ lọ. Àmẹ́sẹ̀ lọ́wọ́ àwọn ìgbéyàwó aláìníkì àwọn ọlọ́run ọba ìyá iná bá lè pẹ̀lú lẹ́rẹ̀ ní àlè ìgbà ọlọ́run tó kọ̀ ọ̀sán ìgbà bá láti ìwọ́n dáhùn ọ̀rọ̀ ìgbà ọ̀gbà àwọn ọlọ́run sọ pé òkìkí náà sọ́dọ̀ àwọn ìgbà tó ń bá ìgbà wọn kọ̀ gẹ́gẹ́ bí èèyàn kò ní ìfẹ́fẹ́ ṣe mẹ́jọ ń bọ́ àwọn akókòrò rẹ̀ ọlọ́run ẹni tí ò kù kó o sì mọ́bi ọkàn rẹ̀ padà ọlọ́run ọkọ̀ onígbàtà ọ̀gbọ̀n sáláàlì ẹ̀ lórí ọlọ́run ìfẹ́fẹ́ rẹ̀ tó lórí ẹ̀ náà lórí rẹ̀. Mo ti ń bá ọ̀rọ̀ ọ̀gbọ̀n sáláàlì rẹ̀ pé lọ́wọ́ sábẹ́ pọ̀ arábìnrin kan ó máa ń sẹ́yìn. Wọ́n máa ń lé ojú rẹ̀ wípé ní Kánò ilé ìfò tó ní oko máa obìnrin. Ìgbà tí ọmọ inú oṣù rẹ̀ wá sọ pé ọmọ olóko wà yìí lọ. Ó lọ sọ ọmọ ọ̀dọ́. Àwọn tó bá lọ ìlú ìlú ní àwọn àwọn òṣìṣẹ́ òṣìṣẹ́ ọmọ ẹni tó wá ń sọ ọmọ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ lágbára ọ̀rọ̀ àwọn orí ìgbà tí wọ́n ń àti rẹ̀ wá parí ọdún méjì ló lọ rí bẹ́ẹ̀ ìgbà tí ó ti gbé yóò padà sí ìgbà tí wọ́n ń lọ ọ̀gá àwọn akẹ́kọ̀ọ́ yìí òun ní nípa bàbá tó sara òun sì máa ń sọ ọ̀pẹ̀ nàìjíríà tó máa ń sọ ọ̀pẹ̀ nàìjíríà ṣé ìgbà àwọn ọmọ nígbà wo kó ń ṣàkóso lóòrùn gbogbo orí ẹ̀ òun ni àwọn ọ̀tá lórí ìlú ẹ̀ka ìdílé wọn lè kí ni ìgbàlá obìnrin ní wọn ní ẹ̀ka ẹ̀ ní bọ́ọ̀dọ̀ ìlú yìí òun ni ọ̀tá gbogbo tí wọ́n ti lè rí òun. Ààrùn ìjọba àti ìjọba òun ni nígbà tó gbé yá pọ̀ sí gbogbo owó yẹ ẹ̀rọ náà ló gbà. Kí ló ń bá wọn bẹ̀? Òwá ní ṣe làálà international airport káàdì náà ló wà. Saudi Airlines yìí ló kù káàdì yìí ti gbéra kọ́kọ̀ tó kò lé gbogbo wa ní káàdì. Gbogbo owó yẹ ọ̀pọ̀ ló fẹ́. Ibi tí mo ti wá bẹ̀rẹ̀ ọ̀rẹ́ fẹ̀ nínú àwọn ìfọ̀sọ́ ìlú ẹ̀rọ ẹ̀rọ mẹ́ta lórí àjọ ìlú àìsí àwọn àwọn tó ń bá wá àwọn tó ń jẹmọ ọmọ ọdún bẹ́ẹ̀ bá ti àpò lójú ọdún rẹ ọmọ wa ti ka ní gbogbo ètò ẹ tẹ́lẹ̀ náà máa jẹ ọdún wọn náà jẹ ọdún ọba rẹ ìṣúná bá ti gbé náà gbogbo ẹgbẹ́ àbùkù ló jẹ mọ lẹ́yìn tẹ́lẹ̀ náà. Kí ló jágbára tó ní jẹ́bù ìwà ìrọ̀lẹ́? Bí ìgbàgbọ́ bá tí ń jẹ́ ọmọkùnrin ẹgbẹ́ mi, ọmọ ìfẹ́ yẹ, òṣèlú ayé ẹ̀. Wọ́n máa ń mẹ́rin ṣùgbọ́n tó bá ẹ̀kọ́ ti lẹ́yìn lọ́jọ́ tí ó lọ tó bá ti bẹ̀rẹ̀ báyìí ẹni tó bá ní àpò ìlú òṣèlú ẹ̀jẹ̀ ìṣẹ́ ní ọwọ́ ìdájú lọ́wọ́ àwọn ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ ìṣẹ́ Gbogbo ló máa ti bẹ̀rẹ̀. Kí ṣe bá ń yà sí ìgbà yẹn lórí àtẹ̀sílẹ̀ lè kú ìgbà tí ẹ̀ ń kọ́ ọ̀rọ̀ nígbà. Bẹ̀rẹ̀ bá ti mú lẹ́yìn ìwé ìdílé ìjọba àwọn ìjọba tó ń mú àwọn àṣìṣe ìṣèjú àwọn ìjọba tó bá fi èyí wọn wọ́n ti àwọn olùkọ́ ẹgbẹ́ náà wọ́n á fi dá lóṣìṣẹ́ ìwọ̀n lọ́wọ́ ìwọ̀n kò ní ìjà tí o máa tún bá tún ìdìbò ojú ọjà bá wọn lè má wọn fi ọjọ́ ìkọ́wọ́ àwọn olùkọ́ àti ìjọba ìjọba ìjọba ìjọba إلى مرة يوم العربية لا يكون Thank you. náà máa bẹ àtọ́jú lẹ́gbẹ̀ẹ́ lẹ́gbẹ̀ẹ́ máa rò pé ó sì lè ṣe é ṣe báyìí máa rò jẹ́ máa rò pé ó ṣe é ṣe fẹ́lẹ̀ ṣe é ṣe wọ́n ní ìjọba lórí ara rẹ̀ bẹ́ẹ̀ wọ́n ní àwọn ọmọ rẹ̀ lójú fẹ́ wọ́n fẹ́ lójú lọ́wọ́ lọ wọ́n máa tẹ̀sí ní

Ìgbà ọ̀pàdé ìrìnlẹ̀ òní ìgbàwó tí ó kò kò kọ́ ọdún ó gbé lọ bẹ̀rẹ̀ rẹ̀ bẹ̀rẹ̀ látàkọ́. Kò ní ìparẹ́ tí ó kù sí ọ̀pàdé padà rẹ̀ Ṣùgbọ́n àti ẹgbẹ́ mi mọ́ mi sọ́ mi lé ìmọ̀. Láàárín ẹgbẹ́ òun ṣe àwọn ẹgbẹ́ bá ń lọ ìwọ́n ti dá òfurufú ìrìn máa kò parí sí lòpọ̀ yóò máa lọ bẹ́ẹ̀ kò ní dábọ́lá tó ń lọ lọ́wọ́ àwọn àtúntọ́lá tó lọ ní kúrùkù ẹni tí a yà wípé àwọn ẹgbẹ̀rún yẹn ta nílé ìgbàgbọ́ agbára fún nígbà tó tó kúrò wọn sì gbogbo ẹgbẹ̀rún yẹn ìwé ìwé ìwé ẹgbẹ̀rún kan bẹ̀rẹ̀ ọbẹ̀ onímọ̀ kò sí alágbàtà láàrin wa àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ tó náà ń bẹ̀rù lọ́wọ́ rẹ̀ ọ̀rọ̀ lórí ọ̀rọ̀ rẹ̀ kú máa fẹ́ ọmọ ìpàdé ìfẹ́ ẹgbẹ́ àbá èdè tó lè gbọ́dọ̀ ọ̀rọ̀ ìfẹ́ ní ẹgbẹ́ lọ. Tó ní ọmọ wọn kò bọ̀ ọ́, ìwọ́jú ló lè dá lọ́dọ̀ ọ̀rọ̀ ìdúró. Ọ̀kan náà lọ bàbá fẹ́ àbí ọmọ ìyá fẹ́ ló ń lọ ìfẹ́ bàbẹ́ ẹ̀. Ó ní nígbè bàbá wà ní kéékèèké òjò bàbá kan àwọ̀ ní bàbá àwọn ọ̀gá náà ní ìlú àwọn ìlú bàbá kan bàbá àwọn ọ̀gá ọ̀gá ọ̀gá ọ̀gá ìlú àwọn ìlú kọ́ wọ́n ń balẹ̀ bẹ́ẹ̀ títí bàbá ti pé ẹ̀rọ àbúrò bẹ́ẹ̀ bí a tó padà lé àpébù wọ́n á tó padà sílé gbà padà sílé ọ̀pọ̀ náà àwọn ọmọ wa yóò fi yọ ọmọ òwe máa fi lè bàbá yọ ọmọ ẹni tó wáyé ọmọ tó wá ń padà tó tó yẹ kì í máa ń ṣe pé ó kọ́lé ó ń wọ ẹsẹ̀ lókè tó ń kọ́lé náà ó gbà tó wá kọ́ ilé sọ̀rọ̀ wá tó dàbí ìwọ̀n wá bàbá wa ń ṣàdúrà ọlọ́jọ́ bàbá àbúrò ọmọ ẹni tó wáyé káṣí lórí ẹ̀sìn kájú àwọn èrò ẹ̀yà òde tó báyìí. Owó ojú èrò ẹ̀sìn ló máa balẹ̀ lórí ojú tó ní ìta ìlú lọ́sọ̀. Àkọ́lọ́ ti kájú àwọn ẹgbẹ́ ẹ̀sìn lọ́wọ́ ẹgbẹ́ rẹ̀. Ṣùgbọ́n ní wọ́n lè fẹ́ wọn lọ́wọ́ wọn fún bàbá yìí ní àdúrà lágbàá rẹ̀ ìgbà. Àdúrà rẹ̀ gbà, ènìyàn ọ̀gbẹ̀dẹ̀ ẹ̀ṣẹ̀ gbà láti ní àìsèké ti ọlọ́wọ́ pé ọmọ tó kó èrè tó bá níbi mọ́tàlá fún ayé láàmúlẹ́yìn láti ọkọ̀ tó ní ìmọ̀lára láàmúlá bá lọ fún Thank you tó bá tó yọ lọ́wọ́ ọ̀la ìlú ìjẹrẹ tó bá ìlú ẹ̀ tó mọ àwọn ìlú ẹ̀ èyí tó ń kóra tó tó ọkọ ìlú ìjẹrẹ bá máa jẹ dáhà tó yọ lọ́wọ́ àdéhùn àwọn ọmọ tó ń bọ̀ ọmọ ìlú ní ọ̀pá yìí ẹ̀sìn náà ló wà ní wọ́n mú yàrá ìlú tó rà wọn. حديث أبو الله عن الله ولا ولا أنه قال يقول تعالى أن صلى الله عليه وسلم حديثه حديث القدسي الحديث القدسي حديث القدسي الله يقول أنا دلوقتي وقعت إن رأينا قال من عادى لي فقد فقد منه gbogbo ẹni sẹ́ni tó bá ti mú ọ̀rọ̀ lẹ́yìn ẹ̀mọ̀gbọ̀ gbogbo ẹni sẹ́ni tó bá mú ọ̀rọ̀ lẹ́yìn nínú ìwáyà ní mọ́nú àhárẹ̀ yìí ìyàwó gbogbo ẹni sẹ́ni tó bá pàtàkì kan ọ̀rẹ́ ìyàwó Fàkọ́dà ọjà ní ìlú ẹni rẹ̀ ní ọ̀la ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ìgbàlódé ẹgbẹ́ ká bẹ̀rẹ̀ dáadáa gbogbo ẹni sẹ́ni tó bá ti dé àwùjọ ẹni ká gbé gbùgbù ẹni lọ. nígbà tí ewé tó wáyé ká mọ ẹ̀ka náà ló kó òbí bẹ́ẹ̀ ni wọ́n láti lọ yá ẹ̀rọ bá a bá lè jẹ́ àyè ọlọ́run òun ìlú náà òní ìlú ìlú kẹta ọ̀rọ̀ tó kù ní tó ń gbà ọ́ sí lọ. Orúkọ àti ìlú ìlú náà òní. Ọlọ́pàá bá ní mọ̀ ààrẹ ìwà nílẹ̀ wàpọ̀ àdánù àti wàpọ̀ ìwà rẹ̀ ní wàpọ̀ ìgbàlá ọjà ní bá a ṣe gbọ́ yìí gbogbo àwọn àwọn àwọn olùdíje ọlọ́pàá àwọn olùdíje wàmọ́ àtàkùn ọmọ ìlú ìlú kò ní ìkẹta tí èèyàn lè kò di ọ̀rẹ́ rẹ̀ tó o lè fi tí wọ́n ní ìlú ní àdá ìmọ̀ọ́ta ọ̀tún àrè tó tó kò mójútó àwọn ìdílé ìlú kápù ọ̀rẹ́. Bóòlù ti ní ìlú rẹ̀. Ọ̀gá tó ń gbé ní oṣù ẹ̀ báyìí. Wọ́n ń tajà wọ́n lè rún lókè ọ̀pẹ̀ lóòrùn tí wọ́n ti mú lọ. Wọ́n náà ti jẹ́mọ̀ pé ó dáhùn. Wọ́n lè jẹ́ pé lọ. Àwọn nǹkan tó lọ sí lọ́wọ́ ìgbéga olóyè àkọ́kọ́ nìyẹn. Kápí omi ọmọ tí máa ń ọmọ bèrè. Àwọn ọmọ wa ń sọ̀rọ̀ yẹn ní. Gbogbo àwọn ọmọ tó lọ sí lọ́wọ́ ìgbéga lórí ààbò ìṣòwò. Àwọn ọ̀pọ̀ tó lè fún àwọn ọ̀pọ̀ àbòjì. Ẹlẹ́ẹ̀kejì ولا يزال عبدي يتقرب الي بالمعروف ẹni tó bá ti ní ìṣe lọ́wọ́ rẹ̀ yìí wọ́n máa jẹ́ kí ìyẹn di ìlú ìlú kó tó wá ní ojú táwọn ènìyàn wá pé àwọn ọjà àtijọ́ títí ìṣe ọ̀rẹ́ yẹn ṣùgbọ́n ìjọ ọ̀rẹ́ ẹ̀ pé títí ọ̀rẹ́ yẹn náà títí lọ́wọ́ tó lọ́wọ́. àwọn ẹgbẹ́ àwọn ẹgbẹ́ ọ̀gbìn ìjọ Zàká ọ̀rẹ́ mi ni sọ́dápọ̀ náà gbọ́dà. Òun wá jẹ́ sọ sọ́dápọ̀ tó wà fún ọ̀pọ̀ ẹ̀. Òkùnkùn tó kàn ló kú máa ń tó ìgbà yìí. Gbèsè máa lé wọn ló ti gbà yìí. Bákan náà, ìlú bàbà tí máa ń sọ̀rọ̀ ẹ̀. Àmọ́ láti gbèsè ara ọ̀rọ̀ wá nípa ọlọ́run tó ń bọ̀ nípa ìyá mi wò. Bàbá mi ṣe máa ń rọ̀ lé lọ. Òun ló ń bí tó dà ọ́ lójú láti nǹkan tó gbóòtù ọdún sẹ́yìn. Kò sóòrùn kan tó wù ú kó bí wọ́n ti rà mọ́ lọ́wọ́. Bó bá ń bí ìṣe òun ọ̀pá bára tọ́sí irú ẹ̀ ó ti lómi sí ẹ̀ kì í àtàgbà òwe lọ́wọ́ rẹ̀ mú. ó sì lọ ní ilé ẹ̀kọ́ ọ̀rá ní àwọn ìlú ní àwọn ọ̀rọ̀. Gbogbo àwọn ọ̀rọ̀ wá sí ìwà ọ̀fẹ́ rẹ̀ ọ̀dọ́ Ó bẹ̀rẹ̀ náà ìjọba náà àwọn àwọn ọ̀rọ̀ tó ṣe àwọn ìyàwó obìnrin náà láàrin àwọn ọ̀rọ̀ ìwọ̀n ìwé. ọlọ́wọ́ á ń bẹ̀rẹ̀ bá lè fún lélẹ̀ yìí láta ọ̀rọ̀ yóò gbèsè kan débi pé ìwọ̀n màá wá ní ẹ̀. àwọn àbúrò o lè ṣe àwọn lòdù ní máa ó lè ṣe dábìlà kò tó èyí kan lè ní òlòdù ní máa títí títí tó bá bí àkókò àwọn ìlànà ìlú kódà ó lè jẹ́ ìlú ìlànà lòdù má áfíkà lòdù bá nínú bí àti ìtumọ̀ lọ púpọ̀ òní lẹ́yìn ẹ̀ka àmàlàdà lẹ́yìn ọ̀tá ìlú ìyá ìlú ìjọba ìlú lòdù ọmọ àgbò lójú ọ̀rọ̀ láìpọ̀ ọ̀rọ̀ ní after after ìṣòro ní tó tó di títí ìrànlọ́wọ́. bẹ́ẹ̀ bá wá ń pè bẹ́ẹ̀ yóò fi àkókò kan ọ̀rọ̀ yóò ń yẹ ẹni ní ààyè yìí. tó bá wá ń rẹ̀ láàyè ká tó fi sọ àwọn. etí ìgbọ́n rẹ̀ yóò fi sọ ọgbọ́rọ̀ ọlọ́run yóò fi àwọn àlàyé ìgbàlódé àwọn ọ̀gbọ́n. bí èèyàn bá ń sọ sí òkúta òun ìwé ìsì bẹ́ẹ̀ sọ̀rọ̀ ìwà ẹgbẹ̀rún lọ́dà ẹ̀yà òṣèlú ọlọ́run mọ̀ ọ̀kan tó ìsì bákan náà ojú ojú rẹ̀ ọ̀dà ọ̀dọ̀ ọ̀dọ̀ tí bá ń gbé ìfọ́lá dáadáa ní òun ìwé ìsì mọ̀ wàyà dàbí lọ́sí yẹ kò sì á tó bá jẹ wọ́n gbà nǹkan gbogbo tó bá fọwọ́ bá wọ́n báyìí dáadáa ní ọ̀dọ̀ ẹ̀mí ìwé ọwọ́ ẹ̀ wàlúùmọ̀ ìrìnlẹ̀ ti yẹ ń ṣe ìgbà ẹsẹ̀ rẹ̀ tó bá rìn lọ bìnrin lọ́fẹ̀ lórí fóònù ọlọ́wọ́ máa lọ fún ọlọ́wọ́ máa yá ìwé ọlọ́wọ́ máa lọ sí lórí ìlú rẹ̀. bákan náà wọ́n lá olùkọ́ olùyẹ kọ́lá láti lè sọ wọ́n lọ́wọ́ wọ́yà ìjà ààrẹ lànà ìlànà bọ́pá ara rẹ̀ kù ní àjẹsẹ̀ bọ́pá pèlú ìjọba àjẹsẹ̀ wọ́yà ìjà ààrẹ lànà ìlànà tí wọ́n wà nínú ìjọba tó bá pàdé ní àlà bẹ́ẹ̀ ni ọ̀dọ́ ìwé ìwé ìdàpọ̀ yàmẹ́ta ọ̀dọ́kù ìṣe ní àyọ̀fà ọlọ́wọ́ sọ èsì ìṣe mẹ́ẹ̀ẹ́dẹ́ ìmọ̀lá òṣìṣẹ́ ẹ̀dẹ́ máa ṣe o ní ìlú ẹ̀jẹ̀ lọ́wọ́ ìṣẹ́lá àyàfi ìbáwọ̀ ìlú ìlú ìlú máa lọ sí ìṣẹ̀lẹ̀ nígbà tó ń lọ ìlú ọ̀rọ̀ máa ń ra ìjọ yẹ́kọ̀ọ́ ìmọ̀ máa ń lé nílẹ̀ ní rẹ̀ ìjọ látara dáadáa níbi rẹ̀ láti wà láyé. Wà á kọ́ ìmọ̀ta àkàbù, èyí yóò rẹ̀ ní bẹ́ẹ̀ ṣe ní òwú àkọọ́lẹ̀ ìgbẹ́ tó tó ìdíkà nínú ọ̀rọ̀ ẹ̀rù ló sọ ẹ̀dá ẹ̀yìn bá a ti yẹ ọ̀rọ̀ pé tó wá ju àjẹkùn yẹn ìmọ̀nà ọ̀rọ̀ kì í torí èrò kì í ṣe gbẹ́rẹ́ o kì í ṣe òkà fún ẹni o kì í ṣe àjẹkùn ọ̀rọ̀ ìjọba ìmọ̀ ìjọba ìjọba láàárín kì í ṣe tó ṣe ojú àpá o olùmọ́jọ àpá kò di ọdún yìí. ẹni ní ojú àpá ìṣe òde tó wà àpá ìṣe ọ̀pá wọ́n ti mọ èyí tí wọ́n sọ láti ọjọ́ ìjọba ìjọba wọ́n ti mọ̀ náà tí ẹni ẹni ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ ọ̀rọ̀ ẹ̀mú wá àtàbí àwọn ìwé ìjọba ìjọba kó ní wọ́n ti mọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ lẹ̀kọ́ ọlọ́run ní ẹni ká máa bẹ̀rẹ̀ ká máa ṣàdúrà ní táwọn fẹ́ ní ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ káwọn ní ọ̀rọ̀ ìgbọ̀rọ̀ ìgbọ̀rọ̀ lọ́pọ̀ ọlọ́run gbọ́dọ̀ sílẹ̀ láàrin àná bí i sí tọrọ àjọ àwọn tọrọ àjọ àwọn tọrọ àjọ àwọn àwọn ọlọ́run gbogbo ẹ̀rọ wọn. Gbogbo ìlú náà ń lọ rẹ̀ ó kí ń pọ̀. Bẹ́ẹ̀ fún agbègbè ọ̀mọ́ ni ẹ̀rọ. Ojú ìgbà tí ọmọ ọdún wa wá ìgbà láàrin àná. Káfẹ̀ ìmọ̀ ẹ̀ sí ìlú àná lórí ìgbàdúrà àti àwọn àlejò ìgbàdúrà. Nínú àwọn àlejò ìgbàdúrà, lẹ́yìn ìlú ọ̀rọ̀ ìdájọ́ ìlú ọjọ́ ìgbìmọ̀ tó ìwé ìwé ìgbàdúrà ọ̀rọ̀ ìlú náà. Àwọn sọ́lá nínú àwọn àbúrò ọmọ tó lọ sábà ti lè kí òun ní áfíríkì sábà yìí. Wọ́n ní kí ọ̀rọ̀ àwọn títí yìí lọ́wọ́. Ìwọ́n ní àbí ìwọ́n tó máa ń lọ. Tí o bá yára bọ̀ ọ́ láti ilé ìwé rẹ̀, gbogbo ìrìn àjò rẹ̀ yọ̀ ọ́ gbogbo ọjọ́ ìjúmọ̀ látẹ̀yìn ìrìn àjò títí ní òkú òkú. Tí o bá ń bẹ̀rẹ̀ omi jẹ́mi táwọn màtìgbà àtìkò orí àyà ẹ̀ńdà kò lówó ìlọ́dọ̀ tó ti bá rọ̀ Àwọn àtìkò orí àyà إن السجود لا يعلم السجود تنظر تنظر فقط تعالى فقط تعالى تعالى فقط تعالى Nígbà wọn fún ọ̀rọ̀ ní ìlú ìlú náà wà fún àlàyé ìlà. Yìí ṣe ló bá fún ìlú ìlú ẹ̀yà ẹgbẹ́ rẹ̀. Nígbà wọn fún ọ̀rọ̀ ní ẹ̀yìn àlàyé. Àwọn àyè olúdà tó àná ẹ̀yà nínú àyè òkúta àdúrà òun ẹ̀ sàdá bí àwọn ará ní àdá ìwà bẹ̀rẹ̀ àwọn ìlú àdá nígbà tàwa tọ̀rọ̀ tàwa àwọn ìlú àdá ní rọ́lọ́gbọ̀ ní nàìjíríà àwọn ìlú àdá tó wà á òun àti àwọn àwọn ìlú ìlú ìlú tó jẹ́ àwọn ìlú àdá àwọn ìlú àwọn ìlú ìlú kan tó ń gbé ẹ̀ẹ́dọ́gbọ̀n ìlú ọ̀dà ìjọba ìjọba ìjìnà jẹ́ ìjọba ìjọba. Ẹjọ́ káfà àgbà ní àtẹ̀lé àwọn ìgbà púpọ̀ níbi lórí ìrìnà àbẹ̀lẹ̀. Bá a bá jẹ́ ìjọba àbẹ̀lẹ̀ bá a bẹ̀rẹ̀ ní àwọn àbẹ̀lẹ̀ àbí àbẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ àbẹ̀lẹ̀ Thank you. على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك Kita berarti orang yang tidak berpengalaman, tapi dia tidak ada apa-apa. Dia tidak 就是说大部分情况下，一般人他们会来到我们。Lo que digo lo valora, digo individual, se la va a dar. Entonces, amar a uno la de aquí, la palabra de ninguna o de acá. Sin católico, más a uno de la gente, la palabra de la palabra, la palabra de àwọn àlẹ́kà àwọn ọ̀nà ìjú gbogbo ọ̀nà tí wọ́n kó wá ìgbà àwọn ọmọ tòkè ìkó ẹ̀ka wọn wá ìgbà ìjọ kọ́ àwọn ẹ̀ka lọ sí náà ìkó ọ̀nà ìkó ọ̀nà ní ọ̀nà nígbà tó tó bá rà mí tó kẹ́lẹ̀ tó yóò fẹ́ lórí àkọ́kọ́ wa àbí ìsàlámù láti fi o. garoto tó kí ni lọ́dọ̀ ìmáàmù oúnjẹ ó kí ni lọ́dọ̀ lọ́dọ̀. Tọ́ba tó kí ni lọ́dọ̀ ó kà sí lórí tó kí ni lọ́dọ̀ ó kà sí. ṣé o yà tó ń bá ti gbé owó náà ní ìlú wá lè kí o lẹ́yìn ìlọ́rọ̀ náà ló ń jọba ti kí ìwọ̀n òwe. Òwe ìjọba ó dà bí orúkọ lórí ìjọba àti ìjọba àwọn. Ìlú òṣìṣẹ́ àti ọ̀rọ̀ ọ̀rọ̀ lọ sí Wọ́n yà sọ pé ìyá ìjọba ìjọba Ìpínlẹ̀ nípa ìgbẹ́yàwó òun náà ní ilé àwọn ìgbìmọ̀ nínú àti ilé ìgbéra ọ̀rọ̀ àti àwọn àjọ àjọ. Àmọ́ àwọn àṣà ọ̀rọ̀ nílé ìgbìmọ̀ àwọn ọmọkùnrin kọ̀dúnà tọ́jọ́ tó bẹ̀rẹ̀ àwọn olùgbé àbẹ̀rẹ̀ àwọn ṣùgbọ́n tó jẹ mọ́ ọmọ wọ́n ti di ọmọ wa àti ọmọ wa. Wọ́n wá gbé àwọn àbúrò lọ́wọ́ àwọn àwọn àbúrò lẹ́kọ̀ọ́ kí wọ́n ti di ọmọ wa ní ìkàlẹ̀. Àwọn àbúrò tó bẹ̀rẹ̀ wọ́n ti di ọmọ wa ìgbàlú ń bẹ ẹ̀rù tó ní ìlẹ̀ láàbù ló dáa rẹ̀ lọ́sí. Orí káàdì máa ń sáré pọ̀. Àmọ́ ìsìláàmù yìí di dúdú rárá sáwọn àkọ́kọ́. Lápòjú ló kù. Òfẹ́ ìyàwó jáìbà ló jẹ́ fún bàbá. Bàbá mi olówó olọ́ ọwọ́ á ní ọkọ̀ lórí láti di ọkọ̀ lórí ẹ̀wọ̀n lọ́kọ̀ mi. Ṣùgbọ́n ìwọ́n fẹ́ fún àwọn máa wọ́n lè ṣe lórí nǹkan ẹgbẹ́ ẹ̀kọ́ tó láti lè ṣe tó náà sọ pé èyí wọ́n sì lè. Torí náà wọ́n mọ̀ wá sí ìlú ìlú àgbẹ̀ bẹ́ẹ̀ bí ìlú ìlú àgbẹ̀ lórí ìlú àgbẹ̀ ìlú ọmọ. Ìtọ́jú ọmọ ẹni kan ló ṣe bẹ́ẹ̀ tó ṣe wípé márùn padà ń dá àwọn ènìyàn lójú ìwé tẹ́lẹ̀ wọ́n ti dáwọn lójú lórí àti bá dájẹ́ wọ́n ti sọ̀rọ̀ ìwé múra lójú wọn wọ́n ti lọ múra tó lójú ọmọ ìlú tó ń ẹtún wá lè fi sábà bẹ̀rẹ̀ sí ní ìdílé. Òun ọmọ pẹ́lú káàní ìlú òbí kì ṣe kọ̀ǹdíṣàn náà èyí lọ mọ kọ̀ǹdíṣàn kọ̀ǹdíṣàn rẹ ṣọ́ọ́tún bá ṣùgbọ́n kò kọjú ìyára àbí àwọn ìka àwọn ọmọ ìyá kọ́ra tó ń bọ̀ lọ àwọn ọmọ ẹgbẹ́ náà ní ìlú tó ń gbé ẹ̀ẹ́ tó kọ́ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ ọ̀rọ̀ على أمر المؤمنين لا تبقى أشهد أن لا إله إلا الله